ẹgbẹ́ jíde ìdùnnú ṣubú láyọ̀ ìwọ táyé ń pọ́n lójú májẹsẹ mọ́lẹ̀ mọ́ ọ̀nà àbáyọ rẹ̀ ti wà lọ́dọ̀ aláàjì sùláìmánu ẹgbẹ́jì elédùwà àṣetì ẹ. iná ti di ọlọ́jà pẹ̀kọ́rọ̀ kánú oko òjò kàtàkàtà wọ̀ ló ti bá wọn rẹ́yìn ọ̀gbẹ́lẹ̀ aláàjì sùláìmánu ẹgbẹ́jì gbogbo olùgbòmọ̀sọ́ ojúlówó oníṣègùn ìbílẹ̀ dé ti bélégbodò tẹ́ múyẹ́múyẹ́ agẹ̀sìnjáwé ọ̀dọ́sọ̀ọ̀gùn olóògùn kàǹkàtì kanakana orí ẹ̀ ń fò rakínrakín àgbègbè ọbẹ̀ ń fò ragajìgì ragajìgì oníṣègùn ìbílẹ̀ ju oníṣègùn ìbílẹ̀ lọ ìwọ tíṣẹ̀ rí ò lọ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 five eight zero six six four alhaji suleiman ẹgbẹ̀jì ẹni kọ̀pẹ́ ìgbàgẹ̀rẹ̀ ní òru ẹni kọ́lé ológbojò ní òtún ẹni tó robi sí ọ ni bí ó padà bá. ibi ò ní bá wa tọmọtọmọ. ọmọ kí gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí lákòókò yìí o orúkọ tèmi ni ọmọ yín lÓgbómọ̀ṣọ́ alhaji dr suleiman lawal ẹgbẹ̀jì fún gbogbo ìlú Ògbómọ̀ṣọ́ pátápátá káfàtà. ó rà ẹ ṣeun bàbá ẹ bàbá a rí i pé ilẹ̀kùn àwọn kan sọ pé ẹyẹ lémi ó wà nílẹ̀ yẹn kí ni nǹkan tí a fẹ́ sọ̀rọ̀ lé lórí lọ́jọ́ tòní and then ẹ ti kọ́kọ́ bá wa ṣàdúrà fún àwọn tí wọ́n ń gbàwẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Eh, àdúrà ti ṣe ara rẹ ààwẹ̀ hmm. ọlọ́run ni a máa gbà ó wà nílànà mùsùlùmí ó wà nílànà kìrìtẹ́nì ó sì wà nílànà ìbílẹ̀ hmm. babaláwo ni a máa gbà àwẹ̀. àwọn náà máa gbà àwẹ̀. bẹ́ẹ̀ ni àwọn hmm. oníṣègùn náà máa gbà àwẹ̀ ètò àwẹ̀ tí kálukú ló yàtọ̀ síra wọn ẹ̀rí ìgbà míì bẹ́ẹ̀ tá a bá lo nǹkan tá a lè fi bólódùmarè sọ̀rọ̀ tó jẹ́ nǹkan àwísẹ́ bí olúgbòhùn bí àṣẹ àgbáwẹ̀ hmm. èèyàn ní tètè jẹun hmm. kó lè bá tètè wọlé àṣẹ hmm. báńbáwọn ni àwọn bàbá wa oní oní oní oní oní ẹ̀dán àwọn bá ti fẹ́ wọlé àwọn náà máa wọlé àdúrà wọn ò ní wọn ò ní jẹun títí tí àṣẹ ó fi dẹnu wọn tó náà kọ́ ni pé àti gbogbo ẹ̀yin ọmọ wa ẹ̀yin ọmọ ọmọ ìyá wa nínú Islam pé akudédé àkókò yìí o ọlọ́run olódùmarè kò ní dùn wá ńláda o gbogbo ẹ̀yin tẹ́ ẹ lè gbà ọlọ́run fún yín ní ládà rẹ̀ o ẹ̀yin tí ẹ lè gbà tọ́jẹ́ pé àìlera ni ó fa hmm. ikú díẹ̀ yẹn hmm. tẹ́ ẹ fi lè gbà àwẹ̀ yẹn olódùmarè olódùmarè yóò fún yín lálàáfíà. Hmm. akẹ́yìn ọmọ ya ní kìrìsìtẹ́nì náà ẹ̀yin pásítọ̀ pásítọ̀ ẹ̀yin wòlíì ọlọ́run torí wòlíì yàtọ̀ sí pásítọ̀ iṣẹ́ ìránṣẹ́ kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni ọlọ́run olódùmarè gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ ìrújú olódùmarè olódùmarè ọmọ akún yín o. àmín. àmọ́ kí gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ babaláwo nínú ìbílẹ̀ olódùmarè yóò mọ gba ọwọ́ yìí ṣiṣẹ́ o. àmín. ifá yóò ní fó o. àmín. àṣẹ tí ń bẹ lára ọ̀run mìlá kò ní padà lẹ́yìn yín o. àmín. kí gbogbo ẹ̀yin oníṣègùn akólógbé o omiṣẹ́ àṣègùn hmm. kéwì ọmọ jẹ́ o kí ẹ̀yin àṣàwò ṣèṣègùn náà pé àkókò yìí o hmm. olódùmarè ọwọ́ pẹ̀lú wa o. ẹ̀yin ọdẹ ẹ̀yin ọdẹ torí ògbólógbò ọdẹ ní di àgbà àṣegùn bẹ́ẹ̀ni ògbólógbò àgbẹ̀ ní di àgbà àṣegùn akẹ́yìn àgbẹ̀ náà yóò yàgbẹ̀ akíyìn o gbogbo yín akọkùnrin akóbìnrin akí ọmọdé akí àgbàlagbà akíyìn o gbogbo ẹ̀yin àgbààgbà tẹ́ ẹ ti jáwé akíyìn akíyìn ẹ àkànfún yín o ẹ̀yin tó wá láyé ìbà ọlọ́run ìbà yín o ìbà o Olódùmarè ọba tó kẹ́yìn ọba tó ṣáájú ọba tó lo hmm. gbogbo àforúkọ rẹ̀ kí gbogbo yín lápapọ̀ pé akùdédé àkókò yìí o hmm. mo júbà gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti ń jáwé tẹ́ ẹ ti ń jáwé ṣáájú mi ẹ̀jẹ̀ jẹ́ bàbá ẹ̀jẹ̀ jẹ́ gbà fún mi mo jí bíbá gbogbo yín àtẹ̀yìntẹ̀ tó máa jáwé lẹ́yìn wa torí gbogbo nǹkan nígbà tí ní bí àṣà kan ní tá a wà yìí gbogbo nǹkan nígbà tí ní ìgbà kan la wà yìí ìgbà kan la ní sí ìgbà kan bàbá mi ń bẹ hmm. kò ṣe àwa yìí kò sí kọ́lọ́jẹ́ mi gbogbo ọ̀gùn náà lérè ń tà ń sá ó hmm. sì máa gbógun yà hmm. tọ́lẹ́ wáyé tí ò lówó lọ́wọ́ bí ẹni pé ìyànra yé wáyé wáyé asán ni wáyé tí ò lálàáfíà ó wáyé asán ni gbogbo ẹni tá àwọn ọ̀tá ń fi àlàáfíà ara dà láàmú Olódùmarè yóò gba àṣẹ kù lọ́wọ́ ẹ gbàgbára kú lọ́wọ́ ọ̀tá o ẹ̀yin tí ọ̀tá uh, ń fi àìrí ṣe dà láàmú ọlọ́wọ́ hmm. ṣẹ̀gbọ́n fún yín gbogbo ẹ̀ náà ni à ń sáré rẹ̀ nàìjíríà lẹ́yìn ẹ̀kún yìí hmm. eré tá à ń sá ni pé bí àlàáfíà ara ó sì tó wa lọ́wọ́ dọjọ́ alẹ́ hmm. tí ẹ̀mí gúngún ọ̀hún ti tí ọlọ́run fi sọ̀sọ́ fún wa lọ́rọ̀ kíríkà wa ẹ̀ wá rí kíní jẹ́mi ògùn à á sì kí rọrùn bá a sì rí ṣe dọjọ́ alẹ́ èyí tá a fẹ́ sọ̀rọ̀ ń parẹ́ yìí a ti sọ̀rọ̀ nípa oṣólẹ̀ a sọ̀rọ̀ nípa àwúre bẹ́ẹ̀ni a sọ̀rọ̀ nípa nǹkan làbílàran bẹ́ẹ̀ni ìta tó gbé yìí ní ìsìnkú yóò pé ìgbẹ́jú òkúmọ̀sọ̀ tó gbé mí dé hmm. ìtẹ̀yàn fi rí ṣe dọjú alẹ́. ìtẹ̀yàn fi rí ṣe dọjú alẹ́. ojú ọ̀wá dáa hmm. ọ̀wá dáa nìyí hmm. tí ò ní ẹlòmíín wà ọlọ́run kẹ́ gbọ́ lọ tán tó kúta báyìí gbogbo ọlá ọlá rẹ̀ kàrún ni tẹ̀lé ni ẹ gbọ́ mi yé ọgbẹ́lá bí ó ṣe kọ owó ni ọ̀tá máa bá owó wọlá ẹlòmíín Hmm. báyìí pé tó bá kú tán àwọn ọ̀tá ó sì pa ọmọ rẹ̀ run àwọn hmm. pàṣẹ rẹ̀ run hmm. wọ́n aṣọ ọlá wọ́n sọ lé wọn di ilé ọlọ́lá àná eléyìí àjò yìí àjò ni ọgbọ́n Yorùbá ni ọgbọ́n Yorùbá ni tí Yorùbá tẹkinọ́lọ́jì ni ọgbọ́n yan bàbá wa tí wọ́n ṣe tí wọ́n dá fún yàn ni tí yóò ní láyé iṣẹ́ yìí tó bá ń ṣe yóò dọ̀lọ́lá yóò dọ̀lọ́lá kò sí ní nǹkan ẹ̀yà ara èèyàn nú kò ní nǹkan ẹ̀kọ́ nú Hmm. èmi náà ò sì fàbòsí gbé kalẹ̀ hmm. bẹ́ẹ̀mi ṣe mọ́mọ́ ni mo sì fẹ́ sọ yìí hmm. ìwọ tó bá fẹ́ ṣe júbà ọlọ́run ojúbà bàbá mi ẹgbẹ̀jì bàdàmọ́sí ògún níran ẹgbẹ̀jì àgbà ìgbà ó sì ṣe àdáṣe nínú ọmọ ìgbà gbọdọ̀ hun yẹn àtọ́lá yóò sì sílẹ̀kùn ọ̀la alẹ́ fún yẹn ẹ gbọ́ mi yé ìta fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ yìí níyàn ṣe ní láyé ni nǹkan méjì mo fẹ́ sọ. nǹkan méjì. nǹkan méjì ni ó wúlò fún ẹni tó nílé ìjọsìn ńláńlá hmm. ìwọ tó nílé ìtajà ńláńlá kẹsẹ̀ ìtajà kékeré ẹ tó ní chọ́ọ̀chì ńlá hmm. ẹ tó ní supamákẹ́ẹ̀tì ńlá ẹ ní tí ń wà láàrin ọjà ńlá hmm. tó wo rẹ̀ bá gbé ló dáa fún ló dáa fún kẹsẹ̀ pé kọ́ ọ́ fẹ́ ṣàwúre o fi hundred thousand ṣiṣẹ́ tọ́jà capital money yẹn bẹ́ẹ̀ni kọ́ wa yọ sixty thousand fi ṣoògùn bẹ́ẹ̀ o ti pọ̀ jù o ti pọ̀ ọlọ́run wò kò sí májíìkì mérekù ló wà hmm. ọlọ́run ìpidán hmm. ṣùgbọ́n a máa ṣiṣẹ́ ìyanu hmm. èyàn bá rí àmì àrísàmì ìyanu lórí iṣẹ́ rẹ̀ ẹsẹ ẹgbàlá yìí bá ní. à ń gbọ́ ní bàbá. àti pé èyí tẹ lókoòwò ńláńlá nílé yìí wà fún. kò pé ẹni tí ò lówó náà tó bá rọ́ náà tí ó fi rówó ṣe é. kó má ṣe o. kó má ṣe o. nítorí àmọ́ yáwó soríire àyáwó pilẹ̀ ọ̀la ni o. ẹni olówó tí ó tà tó ní nǹkan tó lè tà àmọ́ tá a fi soríire. kéèyàn ó tí ò jẹ́ ní ọ̀dà ọmọ wa bolí kulẹ̀ torí ọ̀pọ̀ ọ̀sùn ògùjọ́ jẹ èèyàn gbọ́dọ̀ kó wọ́ra igun igun ẹyọ kan tẹ̀ ń lẹ̀ mọ́ra ní two hundred and fifty thousand. igun ẹyọ kọ̀ọ̀kan. ààyè ní two hundred and fifty thousand mọ́ra ẹyọ kọ̀ọ̀kan. Ah, ah. a sì ra ológbò dúdú yìí ní thirty thousand bó ṣe mọ̀ yìí ah. thirty thousand mọ́ra. Eh, eh, ológbò tí a lè mú ní inú tansi. ológbò tí ò lámì ni. tí ò lámì. ẹ wo oògùn yìí lágbára bí hmm. wọ́n bá fẹ́ ṣe kó farabalẹ̀ ṣe kódà kó ra ológbò rẹ̀ kó tó ra igun kọ́kọ́ bọ̀rọ̀ ó bò kó sokùn mọ́ kó máa sìn kó di pé kò lámì. kó wò bóyá white kan kò ní jáde lára rẹ̀. lámì yóò gbàdúrà mọ̀ pé ẹgbẹ̀jì purọ́ fóun o hmm. tó bá lámì náà yóò ṣiṣẹ́ hmm. ṣùgbọ́n èyí tí ó fi tètè di mílíọ̀nìà yẹn yóò pẹ́ yóò pẹ́ kò sì ní di mílíọ̀nìà yóò di tàùsànìà ni. Hmm, yóò di tàùsànìà ni. tẹ̀fí tàùsànìà náà padà di mílíọ̀n bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni èyí ó lè mọ̀ bóyá five hundred thousand one million wọ́n pé ó bóyá ní hundred million tó ní mọ̀ Hmm. Eh, yóò ní gbé tó bá ti lámì dúdú o tó bá hmm. lámì funfun o. tó bá ti ní tó bá ti ní àmì mi lára. mo bíyẹn bá lè rọjú sóògùn yìí bíṣẹ́ rẹ bá jẹ́ àdá ńlá yóò jọ lọ́lá yóò di ẹni tí ọmọ kan mílíọ̀nù mílíọ̀nù nírọ̀rùn pẹ̀lú ògbó ọlọ́run. pẹ̀lú iṣẹ́ tẹ fẹ́ sọ yìí. bẹ́ẹ̀ni sẹ́mi pé inú ìsera ni gbogbo wa wà yàn gbọ́dọ̀ dúró. bẹ́ẹ̀ni. Eh, nígbà tí ìṣe pé mo yìn sọ pé kéèyàn wá ṣe é hmm kí ẹ̀yin tẹ́jọ́ gbọ̀ngbọ̀nú ilé tẹ́jọ́ gbẹ́jù mi lọ hmm. ẹ̀yin ló lè máa ṣe fáwọn èèyàn hmm. kí wọ́n lè mọ̀ pé àjò ń bẹ téèyàn fi sọ̀rọ̀ yìí yàtọ̀ sí ká lọ máa pa àyàn hmm. ká lọ máa dú ẹ̀jẹ̀ èèyàn sọ́sẹ́ ká lè máa pa ọmọ ká lọ máa pa lólùfẹ́ ni ká lè máa wú orí òkú gbígbẹ tí wọ́n tún máa bàyàn ló kọjẹ́ sí kò ṣe dandan ẹlòmíì gan máa wú orí òkú ohun tẹ́tò méje tí ó ti dó nǹkan tí ó ti máa fọ tí èbó lò kò tún lówó lọ́wọ́. <laughs> ó yà tó ń pa mí. ká máa fẹ́ràn èèyàn ṣàṣejẹ́ Hmm. àwọn wa máa ń lo gbogbo orúkọ báwọn oṣù mẹ́kì í ṣe fún towó hmm. wọ́n fi wá gbára ń jọ̀ ni hmm. àwọn àgbààgbà tí wọ́n ń ṣe orò ń jọ̀ tí wọ́n ń jẹ́ jagunjagun àwọn ọba ńláńlá gbèsè pé owó ni wọn àwọn atọ́kànjú àwọn adájé tọ́wọ́ á pé gbogbo èèyàn ní ìsìn owó èèyàn ní ń gbé sowó kò rí bẹ́ẹ̀ tó náà kọ́ ló jẹ́ afọgbọ́n yìí tàmí náà jágbọ́n kẹ́hìn fi pamọ́ oríṣi méjì ni mo fẹ́ sọ oríṣi méjì mo fẹ́ sọ ká awọ́rò owó awọ́rò kíákíá tọ́jú ah. awọ́wó awọ́rò kíákíá tó jẹ́ awọ́wó. ìwọ tó o bá ní ṣọ́ọ̀ṣì tó o hmm. mọ̀ pé tọ́lọ́run tó lo dúró tì yẹ ṣe kó fẹ́ mọ tàwọn èèyàn jẹ́ agbára ọlọ́run bẹ pẹ̀lú ẹ̀ lóòótọ́ hmm. tó fẹ́ káwọn èèyàn wá. wà á kàn fi lè mọ̀ ọ́. kàn fi lè mọ̀ sí dáadáa. Hmm. tó gbogbo tí a bá ṣe láyé olúwa ó béèrè lọ́wọ́ wa o. bí báwo lọ ṣe ṣe. ọkọ tó ń tajà èèpẹ̀ fún yàn tó wá tó lọ ṣàwọ́rò owó òkúta lọ́wọ́ gbà lọ́dọ̀ olódùmarè o. tó náà kọ́ ni pé ẹ̀yin àfáà tẹ níjọ tẹ bọ́lọ̀ ń dúró tó hmm. jẹ́ pé àdúrà gidi lẹ́ ń ṣe fún yàn gbígba àdúrà hmm. bẹ lọ́dọ̀ rẹ àmọ́ àwọn hmm. èèyàn wà á wá kò lè ṣe é ìwọ́n tó ọlọ́jà gidi tí èso ọjà fẹ́ẹ̀kì lọ́wọ́ àánú gbà rẹ ọ̀ọ́ta ọjà tí ọ̀ọ́da ọjà òríjìnà ló ní ló ń tà ṣe àwọn èèyàn darí ikọ̀ rere wá sọ́dọ̀ rẹ tó náà kọ́ ni pé tàbí fẹ́ ṣàlàyé ẹjẹ́ àkọ́kọ́ sọ èyí tí mowó ńlá wá fún yàn ọ̀sẹ̀ ni ètò mowó ńlá wá fún yàn tó jẹ́ ọ̀sẹ̀ ọ̀sẹ̀ nínú bálà kò sí làwàfíà bá mixture. làwàfín. ògbókangí egbòogi. bẹ́ẹ̀ni o. torofin ni iṣẹ́ làwàfín aba mixture lágọ̀ọ́ ara. ó ń yọ ara fọ̀dọ̀ tí ara mọ́ kanga. ìtọ̀ ṣúgà jẹ̀díjẹ̀dí paradì tó roni gorogo. ìfúnpá gíga. ibà táífọ̀ìdì. ara ò jí pépé àbí òmókun dáadáa. ọkùnrin tí ò lè ṣe ṣe akọni obìnrin tí ń kan oṣù ẹ̀ ń ṣe ségesège làwọn fínàbà mi sọ ní kóòlò NAFDAC ìlú ló ń tẹ̀ gbà. iléeṣẹ́ sulawok pharmaceutical nigeria limited ó wà nọ́mbà one ewu olóye street ìtasọ́ni Ṣàgámù ìpínlẹ̀ Ògùn ló ń produce ẹ̀ tó tún package ẹ̀ ó wà chemist àti pharmacy stores tẹ́ máwọn ilé ìtajà ńláńlá lágbègbè rẹ̀ làwọn fín abá mixture lárùn tẹ́ egbògi tó ṣe gbẹ́kẹ̀lé ni ẹ gbà bẹ́ẹ̀. làwọn fín abá mixture ni ẹ rà ó ṣe wà ní páúdà ìyẹ̀fun bẹ́ẹ̀ ló wà lólómi iṣẹ́ rẹ̀ pé lágọ̀ọ́. Hmm. ló já mú ewé yìí ká fi han àwọn èèyàn ewé sáwórì pèpè gbogbo èèyàn náà lọ́mọ ogun ti bẹ̀rẹ̀ báwọn o. ogun ti bẹ̀rẹ̀ ewé sáwórì pèpè ó o ewé sáwórì pèpè ní. ó ní. Mhm. nítànà yẹlò lórí báyìí mhm. gbogbo èèyàn lọ́mọ ewé sáwórì pèpè bẹ́ẹ̀ kó dání mhm. ewé sáwórì pèpè á dà sódó ó ewé wa wá nì tó ní káyọ̀ fèrè gbogbo wá mi wá. ewé wa wá tútù ni mo lè hmm. já láàárọ̀ yìí ni ewé wa wá nì bẹ́ẹ̀ni kọ́dà pé iná ti dé nítorí ìyá ewé wa wá nì hmm. àwọn èèyàn tó wọn tàtàkùtà fún ìtànà rẹ̀ rí èso rẹ̀ rí pé ó ti hmm. gbẹ ni. ẹ ló dàbí kíní ẹ̀fọ́ tó bá ti gbó yìí. ẹsẹ̀ rí ewé wa wá nì wá wá gidi nù torí ẹlòmí ibi ìṣèlè oògùn wọn kàn fún léwé tí e ṣe ẹwà dúdú ogun téèyàn rà yìí oògùn bu kò ṣiṣẹ́ nígbà tó oògùn bá ti kù kan kò ní kò ní jẹ́ hmm. tó o bá ní ewé tí oògùn tí ọ̀jẹ̀ ewé rẹ̀ ló kù kan bá a ṣe ka ewé ilẹ̀ tẹ́wọ́ kaba lè pẹ̀lú àti sẹ́wọ̀n tọ ewé ìṣáájú ni mo rè já alábàálá mi ni mo pè hmm. síbẹ̀ ni ewé ìṣáájú gidi ewé ìṣáájú ẹ lónìí ẹ múre gbogbo ṣe ìṣáájú mi tẹ́mi hmm. náà ọ̀dọ́ lọ́lá kí n dọ́ lọ́lá ewé ìṣáájú gidi ni ẹni bá dà mọ̀ ewé ìṣáájú ni èmi kì í ṣe oògùn àbámọ̀dá àbí báyà hmm. kéèyàn ó lè bá a wá ó ti ẹ̀ pé nọ́mbà mi mo gbé náà èmi ìdí kọ́ọ̀lù bọ̀. ọdún wa sọ pé. òye fi hmm. nọ́mbà ta ẹ fi àkáǹtì nọ́mbà ta hmm. ẹ lè máa wá mi wá ẹ lè bá wọ̀ ọ́ wá ẹ̀yin lè ti ẹ̀rọ níwò ẹni tí ń bùyàn lówó sẹ́yìn tó máa tọrọ owó ni. láìláì ah. láìláì. kì í ṣe pé lórí social media kéèyàn ó lè bá wá mi wá rárá kéèyàn tó di fóònù ẹ bèrè ẹ má bàbá mi lókun sọ. bẹ́ẹ̀ kì í ṣe pé mo fi ń gbé n ò lè rí oògùn mọ mo gbẹ́kẹ̀ lọ́lọ́run mi hmm. èèyàn wà á bí abáta kó sí lè rà á tọ̀. Hmm. ibi tá a bá tá a bá ta kó sí lè rà á tọ̀ wọ́n wà á hmm. ẹni bá sì wá ti wọ̀ parọ́ fún yóò fẹ́ lómi lọ́ba tẹ̀ ojú bá tẹ̀lé gan. <laughs> láìwá ni ọ̀rọ̀ olóògùn social media kọ́ ń ara ọlọ́run rọ́kàn mi yẹ́n lórí yẹ́n lè bá wa ṣe kó lè bá lọ́wọ́ àníyàn lọ́lọ́wọ́ fi dáká lórí oṣù táwa yìí oṣù mímọ́ ni ọ̀pọ̀lọpọ̀ èdè èdè fákan. Hmm. bá a lọ ṣe pé. Ah, ah, mo ti sọ́ọ̀rì eh, èmi tí inú hmm. rẹ jẹ́ òjèwé lọ hmm. gbogbo tó bá ti fẹ́ ṣe tó bá fọlọ́run ṣáájú tó fọlọ́run màdè kẹ́yìn tó gbàgbọ́ kọ́lọ̀ ló léwé tó lè gbò ló lè gbò ó sì ní tá a fi ṣe tó o sì fílẹ̀ tó ti ti àníyàn tó mọ́ tó o ní èké nú inú rẹ jẹ́ òjèwé lọ bá a ti ṣe yóò mọ̀ dùn máwọn kan bẹ́ẹ̀ni. òjò òní rọ̀ mọ́ bẹ́ẹ̀ nìkan nú jẹ́. bẹ́ẹ̀ni yóò sì máa bà àwọn kan nú jẹ́. yóò máa bà àwọn kan nú jẹ́. èyí ló bá máa nú jẹ́ lórí pé à ń sọ àṣírí síta ẹ má hmm. bínú. òfin hmm. olùmọ̀lẹ̀ tó lágbára lórí ewé àti bòun fi bẹ̀yìn. Hmm. òun fi ṣègbéraga pé mo mọ̀ o. bàbá ti bẹ̀yìn o. èyí tí bàbá mi mọ̀ ni mò ń sọ síta o. ṣe o. o sì ní yọ kankan kó o bẹ́ẹ̀ olódùmarè rí mi. ọba tó dá mi rí mi. gbogbo tí mo ní mo fi búra tí mo ní mo ṣe mọ́mọ́ ni mo ṣe ń sọ́hun o mm, mm. ọlọ́run ló sì mọ olódùmarè yóò jọ jẹ́ fẹ́yìn náà o mo ṣe ni mo ṣe ń sọ́hun o fi ba ewé àtekò jẹ́ fún yín mm, èyí ni àṣírí ńlá kí àwọn èèyàn lè mọ̀ pé agbára ewé àtekò ọlọ́run darapọ̀ mọ́. bẹ́ẹ̀ni pó ti wà kò tí o sí oògùn tí ò jẹ́ léwé oògùn tí ò pé léwé rẹ̀ ò jẹ́ nínú àwọn èèyàn fi ń dààmú púpọ̀ ẹlòmíì náwó iyebíye gba bí ṣe ó lè kù díẹ̀ káàtó kò ní í ṣiṣẹ́ Hmm. so ẹ gbàgbàgbà mo ṣe ń kà lọ ẹ jẹ́ wá tún bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi kọ́ mọ́ pọ̀ jù ewé ṣáájú ni. ewé ṣáájú. ewé wáwá ni. ewé wáwá. ewé sawore pèpénú. ewé sawore pèpénú. Hmm. ewé tìpọn láre. ewé tìpọn lá. ewé làágùn àgùn ewé tìpọn láì. àgùn. àfìgbà gúrúgbú àbí hmm. fàgúrúgbú wàá fẹ̀gbọ́n tán kó tó fàbúrò. fàbúrò kú. ọwọ́ mi gbé ewé tìpọn láà mi ewé sikini mi nìní àfàìmọ̀ ni kò ní mara ewé sikini mi ah, nìní ewé sikini mi nìní hmm, tútù ni hmm. mo ṣẹ̀ṣẹ̀ lè jẹ́ alágbàlá mi ni. Hmm, eh, máa ṣe a programu yìí níbi náà lọ wà Ewe oògùn kẹ́nẹ́ là ń sọ o. bẹ́ẹ̀ ni. Ewe rẹ̀kùrẹ̀kùrẹ́. ewé rẹ̀kùrẹ̀kù. tí kì í fà kọjá ojú ọ̀nà. kì í fà kọjá ojú ọ̀nà. èèwọ̀ ni ewé rẹ̀kùrẹ̀kù ògiri jí náà tí bàbá mi fi hàn mí rè rẹ̀kùrẹ̀kùrẹ́ ọ̀kan bẹ tọ́jọ́ tí ṣe rola hẹ̀hẹ̀ báyìí kèé sóhun Ewe rẹ̀kùrẹ̀kù gidi rèé ẹnìkan ẹ fi ṣe o ètí ọba mi fi hàn mí rè léwu rẹ̀kúrẹ̀kú o bàbá ti ń fà bá ti dójú ọ̀nà báyìí kò ní kọjá rẹ̀ kò ní kọjá rẹ̀ léwu rẹ̀kúrẹ̀kú kí fà kọ kọjá ọ̀nà ìwọ ni hmm. etí ọ̀nà ní sì dábàá ti wù hmm. ẹnìkan wá sọ pé ọ̀sọ́ lọ́hùn ó ní òṣèlú ah, ah. àbùkù ewé yìí owó hmm. yorùbá ti sọ pé rẹ̀kúrẹ̀kú yìí fà kọ kọjá ojú ọ̀nà kọ kọjá ojú ọ̀nà tí rẹ̀ kọjá ojú ọ̀nà lóòótọ́ ewé rẹ̀kúrẹ̀kú nù ni ewé ewé ìbobo ni ewé ewé àbò ni ewé àbò olófò kan tó máa pò. wọn á ní àbò oníbọlọ́jà lójú tí kó ohun tó nítọrẹ hmm. nípa tó ti là tó ti lówó lọ́wọ́ tó jẹ́ bílíọ̀nù àkáwọn náà wá so mí náà káàbò bò wọ́n. kán wá so mí náà lólówó tó ń ṣe àpúrógámù kán wá so wọ́n náà lólówó. panumọ́ àbò kì í bá àbò wújọ́ kò hmm. ní jẹ́ panumọ́ àbò kì í bá àbò wújọ́ sẹ́ẹ̀rì panumọ́ rẹ̀ ní. bẹ́ẹ̀ ni ó ti panumọ́ ní jẹ́ panumọ́ rẹ̀ ẹ̀rí pẹ́ẹ́nu panumọ́. bẹ́ẹ̀ni. ewé máa ń sọ̀rọ̀ ìníkẹ́wújọ́ yóò bá fẹ́ ni. ewé máa ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ni wa ní. lọ́nà wo. afẹ́fẹ́ máa ń fẹ́ báyìí. bẹ́ẹ̀ni. ewé máa ń lura wọn yóò máa fọ wọn máa gbóhùn rẹ̀. wọ́n á ní hmm. ẹjẹ́ pàfẹ́fẹ́ ọ̀fẹ́ kéwé ọ̀fẹ́ lura wọn ká gbóhùn ewé nínú igbó. Eh, eh. bá fẹ́ ewé àpá akọlura wọn. Hmm. bá fẹ́ wòrò wò lẹ́nu mọ́ jó ọfọ hmm. eh, ọfọ ogun sọyẹ bàbá mi kan ni hmm. téèyàn fi níyè inú dọjọ́ alẹ́ dọjọ́ alẹ́ gbogbo tá a sọ yìí gbọ́dọ̀ ìgbọ́dọ̀ mà lórí ni hmm. eh, e-, e-, ewé tí ọba tí ò tí ì lanu kò ní fara kò ní lè ìmí ò ní lè lu látẹ̀kùn bá fẹ́ kó lè fọ̀ nǹkan gbóhùn rẹ̀ ní sọ pé ìmọ̀nu ààbò ìjẹ́ká àbò wíjọ́ ìmọ̀nu àbàfẹ́ ìjẹ́ká àbàfẹ́ ọ̀fọ̀ sábàfẹ́ ń bẹ o ewé ààbò nìkan ló wà ń bẹ o ààbò nìkan ló wà ń bẹ tọ e-, ewé ààbò àwọn ewé tí àgùnpọ̀ ni wọ̀n wọ̀nyí hmm. Hmm. tá a bá ti wá gún àwọn ewé yìí bẹ́ẹ̀ni tó kúnná dáadáa bẹ́ẹ̀ni oògùn ẹyọkan náà ni ó hmm. ní orí mùsùlùmí ó ní orí mùsù orí olóńgbò orí olóńgbò àgùnmọ̀ ọ̀sẹ̀ kan náà ni o ah, ah. àwọn ewé ìtìkí bá wà ń bẹ alẹ́ hàn alẹ́ hàn kúrò ó lè tètè kúnná ó lè tètè kúnná orí ọ̀yà ni tó bá nírun orí ọ̀yà tó nírun ọ̀yà ló ní kí kiri láti ilé ìfúnfà yẹlẹ̀ tọmọtọmọ mi kiri ọmọ ìyálé wa ni ilé ìyálé wa o ilé ọmọ ìyálé wa ni. àṣẹ àṣẹ àṣẹ ìwọ tó ń ṣe programu irú ìyálé ẹ o. orí hmm. ikún ni ẹranko tí wọ́n ń pè ní kún. ikún. orí rẹ̀ mẹ́mẹ́ ẹyọ kan. Hmm. ikún ló ní kí n fi ilé àtọ̀nà mi kó kún fowó fọ́fọ́fọ́. Hmm. ilé tèmi náà kó kún kó fowó kó kún kó fọ́fọ́. èpo ọ̀bọ̀ wà ń bẹ nínú egbògi yẹn. èpo ọ̀bọ̀. èpo ọ̀bọ̀ original ni èyí ṣe èpo ọ̀bọ̀ bọ̀ o èpo ọ̀bọ̀ bọ̀ mọ́ ẹ pọ́n èpo ogi tó bá ti fẹ́ lò kọ́kọ́ lọ kó mọ́ kó fímú ná kó tó lọ ipò ọ̀bọ̀bọ̀ kì í fímú kí làwọn eléwé ọmọ sábà máa tà fún yàn hmm. ipò ọ̀bọ̀ gidi ni. ipò ọ̀bọ̀ gidi ni tó bá ti le yóò fún yàn ọmú tọ́sí. <laughs> tẹ bá ti wá gún gbogbo ẹ̀ bá ní. bẹ́ẹ̀ni. àwọn agunmọ ọsẹ. àwọn agunmọ ọsẹ. tọ ẹyẹ ẹyẹ tá à ń pè ní ẹyẹ gúnugún lọ́wọ́ àgbà yìí mhm. ó sì kan olóńgbò. ó dẹ̀ kan olóńgbò. bá a ṣe wá ṣeré olóńgbò làkọ́kọ́ làkọ́kọ́ ẹnìkan yorùbá yẹn mú olóńgbò ààyè olóńgbò dúdú òun ni èsè bọ̀lọ̀ lọ́ máa bọ̀lọ̀ lọ́ máa lọ́wọ́ àánú ààyè ní ààyè àádùn lọ́rùn ni o. àdù. ee àdù olóńgbò lọ́rùn. lọ́rùn. ee hmm. ìwọ́n tó ọjọ́ mùsùlùmí sí aláwọ̀ agbárùsílẹ̀ mẹ́ta dù ẹ̀jẹ̀ rẹ̀ lọ́kọ̀ọ́kọ́ ro sí ọṣẹ yẹn. lèèyàn kọ́ máa ro sí ọṣẹ owó tá a ná kò bá jẹ́ dọ́là kò bá jẹ́ náírà dọ́là ni mi máa lò. dọ́là nàìjíríà láwa. tẹ́ ẹ bá fi rán ikọ̀nsẹ́ ni kò jẹ́ fún yín. ni kò jẹ́. tọ́lá fúnra wo one thousand náà ni ó máa mú wa kò ní mú wọ́n ní mọ́ni wa. kó o ní páǹsì bó o ní òfin ọ̀fíà hundred hundred ẹ̀yà máa fi hundred dollars sí màmá fi màmá hundred dollar euro màmá fi sí. páǹsì màmá páǹsì màá fi sí. mẹ́tẹ̀ẹ̀ta ní fi ha a fi ha ẹyẹ gúnugún. a fi ha. a fi ha lẹ́nu. ẹni tó lè tàbí elépé tó bá ti dojú iṣẹ́ kò lè gbági mọ́ lò dáadáa kò lè tàtẹ̀kànlẹ̀ ọmọ gbọ̀ngbọ̀ngbọ̀n. nǹkan ọmọkùnrin kéré jọjọ rí ẹ lọ́wọ́ àlùjọ gángan ni solution sọ̀rọ̀ rẹ̀ ó kárẹ̀ ọkọ mi ohun tí mo ṣe máa ń gba tiẹ̀ nìyẹn. <laughs> ó ti yí àwọn ọkùnrin tó ya kilala tá a dá mọ̀ wípé kárakára ni sẹ́lùjọ́ gángan alcoholic bitters lágọ̀ ara olómi ẹ̀ wà ọlọ́tí ẹ̀ náà wà méjèèjì ló ń ṣiṣẹ́ bí àrìrà lágọ̀ ara ó ń mara gba yagiyagi ó ń fúnni lókun àtagbára tá a nílò láti máa ṣiṣẹ́ akọni bí nǹkan ọmọkùnrin bá kéré jọjọ orí ẹ̀ lọ àlùjọ gángan alcoholic bitters ni kò gbẹlura kò dúró déédéé ọ̀pá ìyún náà tọ̀tọ̀ọ̀tọ̀ wàá máa ṣínà bọ̀lẹ̀ tàbí elépè nígbà alcoholic bitters finance iléeṣẹ́ suwalok pharmaceutical nigeria limited tó wà ní nọ́mbà one ewu olóye street ìtasọ́ni sagamu nílẹ̀ ogun ló ń produce ẹ̀ tó tún pákéjì èrè ẹ̀ nílẹ̀ ìgbafẹ́ àtàwọn ọjà ńláńlá tó wà lágbègbè rẹ̀ tó yẹ mọ́tò àwọn alágbàtàjà kejìdádò nàìjíríà àlùjọ gángan non alcoholic bitters ìwọ náà gbẹdúrà kó gbàgbó kọjá bẹ́ẹ̀. Hmm. a fi ha ayọ̀ kan lẹ́nu ikú ààyè hmm. ni làá fi méjèèjì hàn ní ìsìn ààyè ni bàbá hmm. fi ha lẹ́nu tán. bẹ́ẹ̀ tọ awa awa ta sẹgbà tí dúró yẹ musu si. bẹ́ẹ̀ni awa gun agun ẹjẹ musu apomọsẹ wọn. apomọsẹ yẹn. E, ìgbà tí a fẹ́ kó ọsẹ yìí sí. bẹ́ẹ̀ni. awa e, ẹ máa gbọ́ o. Hmm. igun ayè tẹ̀ gbọ́mọ́ pa kì í pagún. bẹ́ẹ̀ni a kì í jẹgún. bẹ́ẹ̀ni ó lé tutù ni. ó lé tutù ni. ọ̀ níjẹ́sẹ̀ rí ọkàn lẹ̀ mọ́. Hmm. tọ́ fi du igun yẹn lọ́rùn sínú gbá. èyí ò ní jẹ́ kí ẹsẹ̀ èèwọ̀ ni ẹyọ kan kanlẹ̀ o. èèyàn ò ní jẹ́ kí ẹsẹ̀ èèyàn kanlẹ̀. tá a fi du igun yẹn sí. ṣé èèyàn wọ bàtà ni àbẹ́yìn o àbẹ́yìn o à ń kéèyàn. àmọ́ dó lórí odó bá a lórí òun yẹn nìyẹn. àwa ẹnì kò gbé gbà lọ́wọ́ ìgbà tẹ fẹ́ kọ́sẹ̀ yẹn sí. àwa du igun yẹn sí. àwa du igun yẹn sí. tá a bá du sí tán. bẹ́ẹ̀ni sẹ́ ń gbọ́ mi yé àwa du igun yẹn lẹ̀. àwa du igun lẹ̀. igun rẹ̀ yẹn gbọ́dọ̀ fi ṣe oògùn kankan mọ́ o àárẹ̀ èbò mọ́lẹ̀ ni o. Hmm igún yẹn yóò gbọ́dọ̀ fi ṣe kankan mọ́ èèyàn máa bò mọ́lẹ̀ ni. èyí tí òṣòwò lẹ́nu rẹ̀ lákọ̀ọ́kọ́ dú. lákọ̀ọ́kọ́ dú. Hmm. tọ àwọn àgbànlẹ̀ hmm. tọ àwọn àtúndú tába ti wá gbọ́ ọ̀sẹ̀ tán. bẹ́ẹ̀ni. àwọn àkó àwọn àkó ẹ̀mọ́ ẹ̀gbọ́n mi ṣe ṣàlàyé o. bẹ́ẹ̀ni à ń gbọ́ bàbá. àwọn àkó ọ̀sẹ̀ yẹn á kó sínú ìgbà ìgbà yẹn ìgbà tá a dú ẹ̀jẹ̀ gún sí. bẹ́ẹ̀ni. a wà mú ikú kò kù. bẹ́ẹ̀ni. a wà dùn lórí ọṣẹ ìwé tó ń bẹ lẹ́nu rẹ̀. a dùn sórí ọṣẹ yẹn mọ̀ta ti kọ́ ọṣẹ yẹn sí. a kò wá dùn sí láwà dábàá gbogbo tàbá fẹ́ ṣe lóore pé wọ́n lọ́run lódùmarè. inú mo fi mọ̀ pé owó ọlọ́run ló lówó kì í ṣe sù. Hmm, ọlọ́run ló lówó kì í ṣe sù. bẹ́ẹ̀ni ọṣẹ ló jẹ mọ̀. ẹ hmm. dákun ẹni tó ní Hmm. tẹ́gbà tí àìwá tọrọ owó yẹn lọ́wọ́ èṣù á wà na igun yẹn sí ọsẹ yẹn wọ lọ lódìmọ̀dé ẹlẹ́dàá mi hmm. ó tọrọ lọ́wọ́ ọ̀pẹ́ rẹ tọ́lá lómi ọkọ̀ ajé dáadáa ọkọ̀ owó látọ̀rọ̀ dáadáa ọwọ́ yẹn wọ́n èmi náà fẹ́ là ọwọ́ àkótọ́ mọ́mọ́ abẹ́bẹ́ yẹn ọ sọ pé lágbájá ọmọ lágbájá Olódùmarè mo fẹ́ kọ́ kódo lówó láyé tó bá yẹ pé àbá kọ owó mọ Olódùmarè bá ń fún lówó bá ń fún lówó tí o bá pé wọlé ṣe wọ́n láàárín rẹ̀ ni o bá ń fún lówó tí o ní patèmi lára o tí o ní patèmi lára o má kó ajé rẹ tọrọ o hmm. torí oníkọ̀ ti dé látọ̀ Olódùmarè bó ṣe ti dún igun yẹn sí inú kìnìún yẹn olùkọ́ ti dé látọ̀dọ̀ Olódùmarè olùkọ́ ti dé ìránṣẹ́ máa ń wá látọ̀dọ̀ Olódùmarè tọ́lá hmm. sọ̀kò tó jẹ́ kó làbẹ́ bá tẹ fáwọn tẹ́ máa tẹ fáwọn hmm. ẹ máa tẹ fáwọn fẹ́yẹ̀ méjì mẹ́ta ńgọ̀ tásìrì abaláwo ẹ máa tẹ fáwọn fẹ́yẹ̀ méjì mẹ́ta oníkọ̀ ẹ̀nìkan ní látọ̀dọ̀ Olódùmarè ní àwọn abaláwo tó bá gbọ́n dáadáa lọ́fẹ́ bọ́ ṣe ẹnìkan ní ọ̀tẹ̀ fún ọ̀tẹ̀ fáfú lóòjọ́ oníkan hmm. gbọ́dọ̀ wà látòdì ọ̀run látòdì ọ̀run èmi sẹ́ rọ́láwo ohun ọ̀tọ́ bọ́sẹ̀ wọn lójú o wọn kàn gba ẹ̀kọ́ kọjá bẹ́ẹ̀ ni bọ́dọ̀ ó kọ̀ ó ti dé ọwọ́ alárí rẹ̀ pé bàbá alágbájá tọrọ owó ọwọ́ hmm. àtọrọ ọlà pẹ̀lú àlàáfíà ara ẹ̀mí gúngùn níbi tá a ti tọrọ ẹ̀mí gúngùn mọ́nu hmm. pé igúnnugún èkú léwe léwe alágbájá olówó kó dàgbà kó darúgbó kó darúgbó kó pa kó fẹ́ bìbì jóbi ẹ wà tọrọ àdúrà èyí tẹ́ fi gún wa owó alẹ́ dùn lánàá yẹn ẹ fi tọrọ àdúrà. Hmm. igun fẹ́ tú o igun ti fẹ́ tú o igun ti fẹ́ tú o bàbá yìí ṣe fẹ́ lẹ́ digun dáadáa ni ẹ tún de o igun ti fẹ́ tú o igun ti fẹ́ tú o ẹ tún de dáadáa ẹ fọ ẹ fẹ́ ṣe àyẹn ti tú o. ẹ ah. bá tó de bá wọn fọwọ́ mu ah, ẹ wò ó ní sáré bẹ́sẹ̀ sáré pẹ̀lú àwọn sẹ́ẹ̀tì igun ààyè ni sẹ́ẹ̀tì rí dáadáa báyìí. Eh, oko oku ti tú ni mm, mm, mm. wọ́n tún dé ní ìsìn àgbẹ̀dẹ̀jì hàn yín. ẹ ti rí eh, eh. ẹ ti rí. Ah, torí ẹ̀ mọ èèyàn ní jẹ òkú tó bá ti kú ni gún máa jẹ ẹyẹ àkàlàmọ̀gbọ́ àsìjójú tiẹ̀ tó ti yé yín ẹran kankan ẹran màálù bí ọba ti rókò èèyàn jẹ òkú ẹran kankan ní máa jẹ ẹbí ẹran kèé wọn níbi tí wọn bá ti ń sàpàtà màálù màálù kèé wọn bẹ. bí pé kó rí fún oúnjẹ. èèyàn méjì mẹ́ta ni ó sọ òògùn yẹn nìkan ò lè dá sí. èèyàn mẹ́ta ni ó ṣe. ìdí nìyí ṣe ẹ̀kọ́ lẹ́sẹ̀ èèyàn bọ̀rọ̀ kànáà fẹ́ dúngún yìí dúngún yẹn ẹnìkan ni ó bọ̀sẹ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ni ẹnìkan ni ó mú igun lọ́wọ́ wọ́n mú níbi ẹnu tó fowó sí owó ọ̀gbọ̀dọ̀ bọ̀ lẹ́nu rẹ̀ tó lọ́ gbọ́dọ̀ mú ẹnu ogun igun mọ́ sáyẹn jẹ́ o ààyè ni o tó ti yé yín báwọn. bẹ́ẹ̀ni hmm. èyí tá a wá fowó sílẹ̀ nu láwàá dà níyàn sí láàyè etíkù wọn gbọ́ igun létí ẹ bò dé etí rẹ ti bùkà gbọdàgà báyìí ẹ wà bá sọ̀rọ̀ ẹ ṣàlàyé hmm. kẹ́mi lágbájá ogun o kẹ́mi hmm. ọmọ rẹ̀ ogun o ni mo sọ pé oṣó yìí oṣó owó yìí bẹ́ẹ̀ni bẹ́ẹ̀yẹn bá ṣe tán ni mo jẹ́ kí ẹ̀mí èèyàn ogun ìmọ̀ tó wá jẹ́ kẹ́mi ọláyè òkun ìdórí àrọ́mọdọ́mọ ẹwà ní mo bá kó láyé tán kọmọ mi náà kókó náà tó dolówó o hmm. gbogbo àwọn tó dolówó tí wọ́n ṣòṣèlú mí ní ìsìn àwọn bàbá wọn náà ló ṣe àyè ńlẹ̀dì wọn bẹ́ẹ̀ni tẹ̀lẹ̀ gẹ́ẹ̀tì mi. bẹ́ẹ̀ni ẹ mọ̀ ẹ̀ kó sáyé bàbá rẹ mọ̀ ẹ̀ kó sáyé o hmm, hmm. méjèèjì rè torí ẹlòmíì àdónù wò tọ́ ni ẹ ti rí ẹ ti rí ló dùn o sọ ti rí àyè ni sọ ti rí báyìí ọtí rí báyìí ọtí ẹ máa sára wọn jẹ ni ọyà ẹ bá ń gbé síbẹ̀ nì ẹ bá ń gbé síbẹ̀ nì ẹ gbé pálí nì ẹ fi sáàyè rẹ̀ so tó náà kọ́ ni pé mo so oore kò gbèmí ọlọ́wọ́ kàkánú ni igbó òjò bá lọ igójú bẹ́ẹ̀ yẹn lọ. bẹ́ẹ̀ni two fifty mọra ẹ kọ̀ọ̀kan sẹni tẹmẹ bàbá ṣáájú owó ti dowó. o ti dowó. mọra ológìnní ní thirty thousand. sẹ́yìn hmm. gbọ́ mi yé. ni, tọ bàbá wa fẹ́ sọ oògùn yìí tá a bá ṣe parí tán. bẹ́ẹ̀ni lèmi bá fẹ́ ṣe o. bẹ́ẹ̀ni èmi àtọmọ díbẹ̀ wò rẹ̀ wò ó tún jẹ́ wò ó tún ṣe sàrà lé lórí ẹ ṣe sàárà ní ah, lórí. ọ̀pọ̀ èèyàn ni wọn ìfẹ́ kó níláárí ńlẹ̀ wọn kò sí hmm. ìdílé tọ́lọ̀ òfògùn kọ̀ọ̀kan sí pé hmm. inú ìdílé yìí o kéèyàn méjì mẹ́ta oníláárí kó wáá fa àwọn yòókù lọ́wọ́ sókè hmm. àwọn arógo bòógó jẹ́ ní máa pa wọ́n lọ́jọ́ àìpé tàbí kó pa á sì kí wọ́n kó pa ògùn wọn mọ́ wọn lára àwọn ọ̀tá ní máa bòógó jẹ́ bí wọ́n bá ní ah, ayé ò lè ṣèyàn ah, wọn ò lè fọwọ́ aago sẹ́yìn wọ́n kàn lè wọ́n kàn lè wọ́n kàn lè wọ́n lè pa kádà rájà wọ́n kàn lè fọwọ́ aago sẹ́yìn sẹ́yìn ni wọ́n pa kádà rájà kan fọwọ́ aago rẹ̀ sẹ́yìn sẹ́yìn kádà rájà lásìkò. olórí lo Hmm. ayé ń pààyàn nítorí mẹ́yẹ tí fi ń jẹyẹ hmm. èèyàn ń jẹyàn hmm. ẹran ń jẹran bẹ́ẹ̀ bá pológìnì ló tẹ fún lẹ́kọ̀ọ́ àtẹ̀fọ́ èyí sì ń ba yín sí lọ́wọ́ ni kì í so oúnjẹ rẹ̀ kì í so oúnjẹ rẹ̀ tó bá rí èkúté ilé ló ń jẹ rẹ̀. tó bá rí èkúté ilé ó jẹ rẹ̀ ìrànṣẹ́ ọlọ́run làwọn ìyá mi bọ́ ọ bá ti pera rẹ lọ́wọ́ bara rẹ lọ́dọ̀ wọn. ẹgbẹ́ jíde ìdùnnú ṣubú láyọ̀ ìwọ májànsẹ́ mọ́lẹ̀ mọ́ ọ̀nà àbáyọ rẹ̀ ti wà lọ́dọ̀ aláàjì sùláìmánu ẹgbẹ́jì elédùwà àṣetì ẹ̀. iná ti di ọlọ́jà pẹ̀kọ́rọ̀ kánú oko òjò kàtàkàtà wọ̀ ló ti bá wọn rẹ́yìn ọ̀gbẹ́lẹ̀ aláàjì sùláìmánu ẹgbẹ́jì gbogbo olùgbòmọ̀sọ́ ojúlówó oníṣègùn ìbílẹ̀ dé ti bélégbodò tẹ́ múyẹ́múyẹ́ agẹ̀sìnjáwé ọ̀dọ́sọ̀ọ̀gùn olóògùn kàǹkàtì kanakana orí ẹ̀ ń fò rákínrakín àgbègbè ọbẹ̀ ń fò rágàjìgì rágàjìgì oníṣègùn ìbílẹ̀ jóníṣègùn ìbílẹ̀ lọ ìwọ tíṣẹ́ rí ò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 olókojò ni ó tún mọ. ẹni tó robi sí ọ ni bí ó padà bá. ibi ò ní bá wa tọmọtọmọ